èmi ló lóyún fún kọ́kọ́ tùbú kọ́ síbà kò yapa bá mo ní kò gbà wọ́n mú àlè ah, ah, ah, mọ́gàjì mọ́gàjì lè wà lọ́mọ ìbájá ó yá bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ mo ní kò bẹ̀bẹ̀ kò bẹ̀bẹ̀ ọlọ́run yọ ọtọ bẹ̀bẹ̀ mọ́gàjì má bínú jàre má bínú ẹ sáré wa lọ dá sí pàdé mọ̀lẹ́bí tó lọ lọ́wọ́ ẹ ṣeun ẹ ṣeun mọ́gàjì ẹ jẹ́ kí mi bá yín bá yín ẹ jẹ́ kí mi bá yín má jẹ́ kí irú ẹ̀ṣọ́ mọ́ sí ẹ lọ́wọ́ mọ́ Mọ́gàjí Àní ẹ mọ̀ lọ ẹ mọ̀ lọ yín bá wí àà ah, mélòó wá ni mélòó lára ẹ̀ ẹ̀ ní tí mo sọ má ṣe rí ẹ mọ Mọ́gàjí mo ní ẹ máa lọ àtẹ̀yìn ah, náà lágídí pọ̀ àkíló ah, adé mo ní kẹ́ ẹ máa lọ wàhálà ẹ wàhálà ẹ wọ ẹ wọ ẹ wọ ilé ìgbàlódé mọ́ mi ò yóò kọ́ mi mọ́ kí ló ń pa fi bẹ́ẹ̀ fún ìgbòlú gíní má ṣe bẹ́ẹ̀ mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ tó o bá tún ṣe bẹ́ẹ̀ ń dán mi àwọn tí ó ń lò ó pọ̀ bí irú wèrè tá a fi lẹ́yìn wo wo bọ́sì bí mọ́gàjì ẹ̀ wo gbá èmi kọ́ ni mọ́gàjì èmi kọ́ mọ́gàjì àtẹ̀lé mọ́gàjì ni yóò bá wíṣà wà á bí sẹ́ o gbọ́ pé aláyé ẹ padà ó pariwo mọ́ mi mánèjì ẹ bá a náà ṣe mánèjì ẹ nìyẹn pa màá lu ẹ pa ni màá lu yẹ ẹ pa o débi òun búga yóò lo débi báyìí náà ọlọ́run yẹ tó ń so mí mọ́lẹ̀ kò dẹ̀ ní yẹ ẹ máa fi ẹ pàlẹ́ àgbẹ̀yìngbẹ̀yìn lọ àwọn ọ̀dẹ̀ máa jẹ́